تصدق بأصلها لا يباع ولا يوهب ولكن ينفق ثمره وعن ابي هريره رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر عن الصدقه الحديث وفيه فاما خالد فقد احتبس ذراعه واعتاده في سبيل الله متفق عليه hadisi ọ̀nà wà lábẹ́ àkọlé tá pè ní wọ́ọ̀kì láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ láti sọ ma pé wọ́ọ̀kì ọ̀nà ọlọ́wọ́n ní ìpìlẹ̀ kan láǹfààní rẹ̀ eléyìí ń bẹ nínú ìlànà tẹ́sí Islam mú wa eré tó pé ládàá rẹ̀ ti láéláé ni torí wọn kì í tà wọn kì í bọ́yàn wọn kì í ṣe ìjogun rẹ̀ àfi mọ́sálásí fi ṣàpèjúwe àfàwọn ilé ẹ̀kọ́ fi ṣàpèjúwe àfi afárá tẹ kọ́ sórí odò àfi ṣàpèjúwe kọ́dà tó fi dórí gádà kékeré tẹ kọ́ sórí gọ́tà tó ṣe kíkọ̀ kọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn láti dá kọjá gbogbo ẹ̀ wọ́pù ni wọ́n máa ń pè lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kódà ẹ lè rawé fáwọn ọmọ ilé ẹ̀kọ́ kó wọn máa lò ó táwọn generation yìí bá lò ó tán kó wọn fi sílẹ̀ fún generation míì tó tún tẹ̀lé wọn lọ́nà tó ṣe pé àǹfààní rẹ̀ lẹ́bùn wọn ẹ̀bùn wọn ní ìwé yẹn gbogbo eléyìí ń bẹ nínú al ó ṣeéṣe kéèyàn lágbára láti ṣe tó tó tó tó haram bàtà ìyẹn sì lè má lágbára láti ṣe ju ètò kéré lọ so ibi tọ́lọ́ wọn bó ti bá wa wí òun náà lè tágbára kálukú ká kí ló dé tó ṣe lè tágbára rẹ ká kí ló dé tó ṣáfù tóbi dórí àgé tó bá rà sí mọ́ṣáláṣí wákùfù náà ni wọ́n ń pè léyìn ṣùgbọ́n o ògùn tá a ń ṣe láti ní í ṣe pẹ̀lú ìjọsìn àníyàn àníyàn lọ́jà lọ́kẹ́ tó rọ ọlọ́run tó ọlọ́run náà kárí mi ọ̀gbọ́dọ̀ wọ́nú ọkàn wa o.

lókun ìgbà táníyàn rẹ̀ bá ti jẹ́ ohun tó dáa àdìsí ẹlẹ́ẹ̀kejì lónìí àti kàtàlá kọ̀kọ́ síwájú wọ́n jẹ́ àdìsí tó ọlátọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma ó ní asaba Umaru radiyallahu anhu ardan bi Khaybar wọ́n ní Umar radiyallahu anhu ó rí ilẹ̀ kan ní Khaybar ilẹ̀ tọ́ba ẹ̀yin ti mà bẹ́ẹ̀ bá sì mà kẹ́ ẹ̀ mà lábẹ́ òfin ọlọ́run <clears throat> àsìkò táwọn jagunjagun bá lọ jagun tó máa wún ìní àwọn èèyàn tó lọ bá jagun yẹn nínú orí tọ́lọ́ máa ń ṣe fún wa òun náà nílùú wa <clears throat> nínú orí tọ́lọ̀ máa ń ṣe fún wa òun náà nílùú wa ìlú tọ́lọ̀ wá ṣe fún wa yẹn á rí i pé كيف bó ti ṣe síwájú حديث. أنا hadith Ànábì sallallahu alaihi wasallam ó tulẹ̀ fáwọn kan ó bulẹ̀ fáwọn kan nínú àwọn sàhábà gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú ṣùgbọ́n kìí ṣe nǹkan tó kọ́mọ̀ yóò ní ìsìnkú àti àjálù kan lógun àwọn àgbà gbogbo lẹ̀ wọn káwọn àgé lábala lábala lábala jagunjagun wọgbà yìí ìwọ gbà yìí ìwọ gbà yìí ǹǹ kò sínú lànà. kódà láyé Umar radiyallahu anhu <clears throat> ńgbà tó padà jẹ khalifa tí àwọn ìlú táwọn mùsùlùmí rí gbà pọ̀ wọ́n ronú nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ fún láti fẹ́ ṣe gbogbo àdúrà àwọn ìlú ṣé ká pín ni ká pínlẹ̀ wọn mọ́ wọ́n ni àbí báwo ṣé nǹkan tí àbá wọn padà dúró lé lórí ni pé ká má kù ká máa fún kọ́ máa jẹ́ tàwọn mùsùlùmí lápapọ̀ ṣèdínù tó fi jẹ́ pé àwọn ìlú yẹn ṣẹ́kù bẹ́ẹ̀ básìkò ti yọ adáti ni majority àwọn ìlúlé ayé tẹ rí lónìí tó jẹ́ tàwọn mùsùlùmí kò bá máa jẹ́ ti fámìlì kan pọ̀lọpọ̀ lẹ̀ bá máa jẹ́ ti fámìlì kan ṣùgbọ́n sílẹ̀ fáwọn mùsùlùmí lápapọ̀ so ìgbà tó ń sọ pé Umaru nílẹ̀ kan ó súnmọ́ kọjá pọ̀ rà ní ó súnmọ́ kọjá pọ̀ rà ní nítorí pé láyé ànábì ni kò sì sí nínú ìlànà tó tẹ̀lé láyé ànábì sallallahu alaihi wasallam pé tábà ti gbá wọn kájà tábà ti borí wọn o ilẹ̀ wọn o kápin mọ́wọ́. Umar radiyallahu anhu ó ní mo ní ilẹ̀ kan ní Khaybar eléyìí tó túmọ̀ sí pé kò sí tó burú tọ́lọ́n bá bu ọlá síbi tó bá lówó tó bá lè ralẹ̀ ralẹ̀ mọ́ni kò sí tó burú tó bá nílẹ̀ kódà kó má lè kọ́lé sí kò sí tó burú mẹ́ dúkìá náà lé lẹ́yìn sọsì mọ pé ara rẹ̀ ara rẹ̀ ara rẹ̀ náà làwọn ọmọ rẹ̀ padà máa jogún nígbà tí wọ́n bá kú o lè lágbára láti kọ́lé sí kọ́ kọ́lé sí o lè má lágbára láti kọ́lé sí kọ́ máa wà ńlẹ̀ ìwọ náà ló nílẹ̀ rẹ̀ ìbẹ́yìn ti mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní la an tatruka warathataka aghniya khayrun min an tatrukahum 'alatan yatakaffafuna an-nas kó o fa àwọn tí ó jogún rẹ sílẹ̀ lólówó ó lóore ju kó o fi wọn lẹ̀ lólóṣù lọ tí ọmọ wa tẹ́wọ́ sáwìn torí di eléyìí báyìí kò sí nǹkan tó burú wọn náà bá lágbára láti ralẹ̀ lọ ralẹ̀ tó bá lágbára láti kọ́lé kọ́ kọ́lé kò sí nǹkan tó burú mbẹ onídìí pélé mélòó là náà fi kọ́ ilẹ̀ mélòó là náà fi rà àlọ́ àwọn aláìní kan ṣe nù àlọ́ àwọn aláìní kan ṣe nù torí bá nàbì sallallahu alaihi wasallam kí èso lòṣì kó yí ọ gbogbo ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan ló nílé tiẹ̀ ànábì ló sì pèsè rẹ̀ fún wọn tó lòsì lè ṣe lẹ́yìn tó lòsì lè ṣe lẹ́yìn torí de eléyìí báyìí Umar ó ní ilẹ̀ kan ní Khaybar ètò túmọ̀ sí pé Khaybar sí Madina ó jìnnà o Khaybar sí Madina ó jìnnà díẹ̀ ó nà sẹ̀ díẹ̀ ok Umar wa nílẹ̀ ní Khaybar ó túmọ̀ sí pé kò síbi tó ti lé ní dúkìá kò bá jẹ́ ní ìlú tó ń gbé kò jẹ lu bomi wọn rò pé yẹ wa nu lu tó ń gbé lu bomi tọ́ka gan sójú kan náà torí pé àlù kan wọn á sọ pé ò lè ní nǹkan bomi ó síra rẹ nìyẹn ó síra rẹ nìyẹn tó o lè ní nǹkan bomi bí kéèyàn nílẹ̀ ní kútùwẹ́njì kó o ìlú yín ilẹ̀ kùsàǹgbani ọ̀hán nílẹ̀ nkangara onílẹ̀ nkutuwẹ̀ndì kí ló burú mẹ́ kò sí tó burú mẹ́ mo rò pé yé wa àwọn tí ọ̀làjú tí ọ̀gbọ́n ìlú mi ìlú mi ìlú mi àwọn tí ọ̀gbọ́n nìyẹn o àwọn tí ọ̀làjú ẹni tó bá gbọ́n gbogbo ibi tọ́lọ̀ bá ti ní kó lè ṣe rere wàá ṣe kí ni wàá ṣe rere lópin ìgbà tó bá yẹ pé adequate protection yóò wà fún dúkìá rẹ̀ yẹn torí Islam ọ̀gbà kọ́ dáwó sí kànga nǹkan tó ọ̀rọ̀ ayé ṣé wà protected yóò wà protected kálọ̀s kò sí wàhálà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ó ní mo nílẹ̀ kan ní Khaybar kẹ́sì máa ń wọ Khaybar yẹn tẹ́lẹ̀ o ilé àwọn Yahudi ni o àwọn Yahudi ló ń gbé bẹ̀ ọ̀kan nínú ìlú lọ jẹ́ tó ṣe pé àwọn Yahudi gbé nínú Jaziratul Arabiyya lérò wípé tọ́lọ́ wọn bá mú anábì gbẹ̀yìn gbà inú àwọn ni ó ti mú torí wọ́n ti rí ka nínú òwe wọn wípé ńgbà tánàbí gbàyìn bàbá dé ìlú onídàbínú ni ó gbé àwọn wá wá gbogbo òlú tí dàbínú ti pọ̀ ńbẹ̀ wọ́n á fìbẹ̀ ṣe bùgbé pé tọ́lọ́ wọn bá rán màlẹ́kà kó kúkú ràn káwọn kẹ́ máa wọ àwọn Yahudi gbàtọ́lọ́ wọn bá wá pé bí ti ṣe dé kò jẹ́ kí ọ̀kan náà ọmọ Israẹli ọjọ́ ànábì mà ṣùgbọ́n kan náà alárúbáwá ló ṣe lánàbì ìyẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ dájú pé ànábì ọlọ́ni ṣùgbọ́n wọn kọ láti gbàgbọ́ nígbà tí ọ̀padà hàn sí wọn pa ànábì ọlọ́run tọ́lọ́run fẹ́ yàn á ní ẹ ìdí tá a fi lè gbàgbọ́ ó pé ẹ lárúbáwá ni àti àgbọ́ náà lọ́n sọ falamma ja'ahum ma arafu kafaru bihi fala'natullahi 'ala al-kafirin. ní ìgbà tí i. sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ṣe kèfèrí sí torí pé kọba àtijọ́ lárúbáwá ẹ wọ hasada ìlara nìyẹn o wọ́n ti mọ̀ pé bí nǹkan ṣe rí nu àmọ́ nítorí pé kọba ní tí wọ́n fẹ́ mu ọwọ́ ata ìgbàgbọ́ sí tọ́ Khaybar yẹn nù ìlú mi náà tí wọ́n tún lọ bẹ́ẹ̀ lérò pé bóyá tọ́lọ́n bá rán màláìka àwọn ní ọ̀ràn sí òun náà ní al torí dẹ́bínú pọ́ Madina náà tó fi dòní dá sọ̀rọ̀ yìí gbogbo àwọn àdúkọ̀ kẹta ń darúkọ yìí dẹ́bínú pọ̀ ń bẹ̀ bọ̀ àyà Khaybar subhanallah èèyàn wò pé ah ah fóun dẹ́bínú ṣe pọ̀ tó bá mi so àfi bíi mango lẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́ máa wo lọ sálálú oríṣiríṣi subhanallah ṣètò náà bá fẹ́ sórí fáwọn èèyàn yóò sórí fún wọn láì ní ìṣirò ni bẹ́ẹ̀ ni Madina subhanallah dẹ́bínú pọ̀ Madina láyé yìí ọ̀pọ̀ débi gbé láwọn títì mi tí wọ́n bá fẹ́ beautify títì dẹ́bínú ni wọ́n gbìn sáàrí títì lọ tọ́jà pé tí dẹ́bínú bá pọn wà lọ́wọ́ máa ka jẹ́ ẹnìkan ní ti káì títọ́ máa ń ka máńgò jẹ́ lẹ́yìn náà ẹnìkan ti káì sáàtì máa ka nu lónìí so bẹ́ẹ̀ ni ìlú kẹta táwọn Yahudi yìí tún lọ kámpù sí òun náà ni wọ́n ń pè ní Hajar Hajar yẹn òun ò sí ní agbọn. Saudiya lónìí ọwọ́ inú ìlú kẹta ń pè ní Al-Bahrain Al-Bahrain ìní hajar wa dẹ́bínú pọ́ńbẹ́ bọ́ àyà náà bí wọ́n ti wí àárín rí wọn ni dẹ́bínú kódà dẹ́bí pé wọ́n máa fi pòwe lárúbáwá kàhámilé tẹ́mẹrin ilẹ̀ hajar ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ó ń kó dẹ́bínú lọ sí hajar sórí nǹkan kó lọ bẹ̀ sórí kó lọ bí ẹni tí ń kó akárò ògbómọ̀ṣọ́ bọ̀ wálẹ̀ yìí ọ wá ní di original ṣé ìsọ ah, òun kó orí eh, rí nǹkan òun kó bọ̀ wọ́n sọ ọ wá ní di ọ káàbọ̀ ah, ah. kí wọn lọ lóòdù mango yìí pé ẹ wá máa ra mango bó lélẹ̀ àbí òye wa wọn ní bẹ́ẹ̀ ni ìlà so ọ̀rọ̀ dàbí ẹni tí ń kó dẹ́bí inú lọ síbo wọn làwọn ti lọ ara wọn síbẹ̀ náà. sẹ́mi àníyàn wọn bọ́yá tọ́lọ́mbà ara màláíkà Jibril yóò wá mú ẹnìkan nú àwọn táwọn fi dà nábì tọ́ wàtọ́lọ́ wọn ó ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́sọ̀lá nàbì tẹ́lẹ̀ báyìí wa Khaybar nìyẹn umar wa bá nabi sallallahu alayhi wa sallam yastamiruhu fiha ọfẹ gbàsẹ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam kí kò ń fi lẹ́yìn ẹsẹ ilẹ̀ tó ń wọ́n gidigidi ni nítorí pé ó ń bẹ nílẹ̀ ọlọ́ra tẹ́bá wo Khaybar sí Madina a ìyàtọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìpẹ́ wọn nítorí pé ibi ilẹ̀ ọlọ́ra gidigidi ni Madina kuma ilẹ̀ asálẹ̀ gidigidi ni téèyàn bá fẹ́ dáko sílẹ̀ asálẹ̀ láwa ni àbílẹ̀ ọlọ́ra ẹ̀hẹ́n ẹ̀sìn ní dẹ́bínú pọ́n Madina ẹ̀ nílẹ̀ asálẹ̀ níbẹ̀ ní bí dẹ́bínú ṣe rí nu ilẹ̀ asálẹ̀ ló ń ti máa wù jù ẹ̀bí kí wọ́n lọ kó dẹ́bìnú wá ní ìsìnkú ọlọ́fẹ́ gbìn bì ọ̀pẹ́ ń bẹ̀ ọ̀pẹ́ ń bẹ̀ bá dáná bíi ṣe é dé hẹ́n ó lè má yọ ju ewé méjì mẹ́ta lọ àmọ́ tó wá pé sahara ni ọba làmú púpọ̀ tó àmọ́ Khaybar yẹn àwọn ilẹ̀ tó jẹ́ tọlọ́rọ̀ àwa ń gan so ó ti wá rí ilẹ̀ tó jólówó iyebíye ẹni tí ń bẹ nílẹ̀ asálẹ̀ tó wá rí lò lówó iyebíye lákébí nàìjíríà yìí náà lápẹjù ẹni ẹnìkan ní ìsinyìí ọjọ́ ọmọ kánò ọjọ́ ọmọ zamfara ọjọ́ ọmọ jigawa ọjọ́ ọmọ borno state àbí yobe gbogbo àwọn stéètì tó wà lókè lókè nù sahara yìí nigerian level yìí sahara rú ti sahara level wọn wá nílẹ̀ kan lẹ̀ yorùbá yìí ee eh, bíi gold ní ọjọ́ lójú ẹ̀ ole ò dá àmà nítorí pé ọ̀kan gan sójú kan náà ni tó bá ń rìn káàkiri nàìjíríà wọn mọ̀ ee eh! ọlọ́run sóore fún bí ẹ wo àtìgbàwo lójó ti dá tí ò ti rọ̀ mọ́lẹ̀ haúsá ojú ọdún tó ti dá kee sọ̀rọ̀ oṣù méjì meta, tí sì tún tẹ́kí tó bá lọ sí kánò tó máa ń bọ̀ tó máa ń wọ̀ tó tó máa ń wọ̀ sí ọmọ pé sójú sí rọ̀ ń bì lọ́dún yìí níbi tílẹ̀ ti gbẹ́dẹ́ tẹ́kí kò sí ní téèyàn lè máa sìn tó lè rí nǹkan kan jẹ́ ńlẹ̀ mọ́ àmọ́ tọ́lọ́n bá tún padà mójó o ibẹ̀ náà ló tún wò tó rí tán gbin kó lọ sálálú o òjò bẹ̀ constancy kó sì regular bìtìbí ilẹ̀ ń sọ lọ́ra bìtìbí. ṣùgbọ́n ọlọ́run ọba tún fún wa ń bẹ̀ náà torí tá a bá wo eh, original sahara a mọ̀ pé yes savannah sahara sàn ju original lọ akramakumullah ara kanu kan wá nílẹ̀ ńlẹ̀ yìí wọ́n á nílẹ̀ dáko ńlẹ̀ yìí ṣé kó gbogbo ẹni tó bá wà wá láti kánù ó gbé ẹ́ẹ́ wàláhì kékeré kọ́ lọ́lọ́ọ̀sì fún un rẹ̀ ló tún jí. inú rẹ̀ ló ń sùn inú rẹ̀ ló ó ní mọ iye wọn ní tàbá ti yọ ọpọlọ lómi tútù ká sọ sí gbígbóná kò ní mọ̀ pa epe méjì ẹ wo ní ìsìn òjò tó rọ̀ mi kò tí ì lálà pé ọ̀rọ̀ làwọn tó mọ fi sàkójú kẹ máa fi Khaybar bó ṣe rí sí al níta afẹ́ fàyọ̀ ń bẹ̀ ní pé ṣé ìyẹn nílẹ̀ ní ru kó sì jẹ́ ara Madina kó fẹ́ sọ́lẹ̀ kò ní fẹ́ sọ́lẹ̀ torí pé owó tó níye lórí burúkú ni ọwọ́ akàn sọ́ọ́lẹ̀ pé sísẹ̀bílì kìí aha ẹ wá wọ Umar radiyallahu anhu ọwọ́ abánabi sallallahu alaihi wasallam ọ̀fẹ́ gbà tẹ́lẹ̀ náà nàbì kí ni kóun ó fi lẹ̀ yìí tó wọn ya Rasulullah inni asabtu ardan bi Khaybar mọ̀ mọ̀ dání tó nílẹ̀ sani Khaybar lẹ́mù. أصب مالا قط هو أنفس عندي منه ntí lówó kan rí ṣáájú rẹ̀ tó níye lórí tó sì pàtàkì lọ́dọ̀ mi bí rẹ̀ rí olówó tó ga jù lójú mi tí mo ní rí láyé tọ ní tí wọn bá nàbì sọlá àti àti kíni kí n fi ṣe ìmánìjọ pọ̀ ọ̀pọ̀ púpọ̀ fáwọn sọhárà tí o bá jẹ imáni tó pọ̀ sétí o bá lówó tó tó níye lórí tó sì jẹ kó lọ pàtàkì jù lọ́dọ̀ sójà gbọ́ nà kálukó kò tiẹ̀ yi nì ẹ wá wò ó ní owó yìí jù owó gbogbo tí mo ní jù láyé lọ́dọ̀ mi mo tún wá ń fẹ́ ike kí wọn ànábì sọlọ lọ àti náà kọ sọ ní tí ń fi ṣe fún mi tó ẹ̀gbọ́n tó lọ sọ ni wala tayammamul khabitha minhu tunfiqun walastum bi akhidhihi illa an tughmidu fihi ọlọ́ni ètò burú tí ò dánu owó yín kọ́lẹ́ dojúkọ láti máa fi ṣe sàrà eléyìí tí ò dá nínú owó yín kọ́lẹ́ máa fún yàn ètò dáàjù nínú owó rẹ tí wọn náà ń fẹ́ nìkan máa fún yàn ọlọ́ni ṣe bẹ́ẹ̀ yín náà tó máa fún eléyìí tí ò dá bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ gbà àfi tó máa gbé pamọ́ ẹnìkan bẹ́ẹ̀ bùn búrẹ́dì tó ti bu ní tó bá gbé fún ọ láì sọ̀rọ̀ alára rẹ̀ tọ́mọ pé ọmọ wò pé kélélé àti àti kó tó gbélé ọlọ́lọ́ tó máa gbóòórùn gbogbo wọn á lọ wá àwọn pépà tó máa ṣàn yẹn wọn á fi rápọ̀ wọn rápọ̀ wọn rápọ̀ wọn tó wọn mú sọ́lítẹ̀ wọn ti lẹ̀ wọn ti lẹ̀ wọn á fọwọ́ méjèèjì gbé fún ọ pé ẹ̀bùn dání fún yín ni ó ah nígbà kún lọ́ọ́ kẹ́rẹ́ máṣá Allah lẹ́kùn tẹ́lẹ̀ lábílá láì mọ̀ pé búrẹ́dì tó ti bu ni gbàtí wọn náà tún ti pabambari kàkà kó tètè tú kó ọba délé kó ọmọ jẹ ó tún wà lọ gbénu kọbọọdù ẹ̀rọ pé búrẹ́dì yóò di kọlọ green nígbà tó orú bá tún mu ọlọ́run lẹ́yìn náà ní gbáǹdì ọ̀dà àbí tí wọ́n bá gbé pamọ́ kí ló dé tó ẹ pé tí ọ̀dà lẹ́yìn náà wà máa fún yín ẹ̀gbọ́n tó sọ ni wọ́n yóò fẹ̀rẹ̀ mú un náà pọ̀ àmà àlẹ́ àhùbìyì miskinan wa yatiman wa asira ọlọ́ni wọn máa fún yàn ló ń jẹ́ẹ́jẹ́ nígbà táwọn náà nífẹ̀ẹ́ oúnjẹ wọn kìí sọ oúnjẹ tán kórìíra kìí sọ oúnjẹ tó ti rùn sí wọn kìí sàjẹkù oúnjẹ tó yẹ pé ó fresh táwọn náà nífẹ̀ẹ́ sí náà máa fún yàn síbẹ̀ yìí ṣe máa ṣe nù nígbà tẹ́ ń kọ kà lórí iná sí lẹ́kọ̀ọ́ ti miskin àbí ìjẹ́ ìbá jẹ kùtẹ́ ti fọwọ́ gbọ́n ẹ lọ gbé báwọn kí ni ah àwọn ẹsẹ yẹn wọ́n ti fọwọ́ gún ti dàjà ń kólókóló ẹ ló gbé ẹsẹ̀ bá jẹ àwọn fẹ́ gbé fún mi. tọ́ ìyẹn táwọn sọ̀hábà gbọ́ yẹn nù tó fi ní owó tó wọ́n ti tì ní jùlá yìí wọ́n á sí kánàbí ọ̀pọ̀ ńlá sí. anábì wa sọ pé ìṣèjà habẹ́sẹ̀ ọ̀ṣùláhà ọ̀tọ̀sọ̀ dàkítàbí ha tó bá wù ẹ́ ìpìlẹ̀ lọ. kọ́ wá fáfàní rẹ̀ sí sàrà torí rẹ̀ wọ́n máa ń pe wọ́pù ní habusu tó bá ti tíra fífi omi kí ni wọ́n pè habs habasin níbo mi wọ́n pè ní kí ni wọ́pù tó bá wù ẹ́ ìpìlẹ̀ rẹ̀ fífọ́n lọ sómálẹ̀ fọ́lọ̀ kọ́ wá fi sa kó fi àǹfààní rẹ̀ kó fi ṣe sàrà àǹfààní rẹ̀ tó fi ṣe sàrà ń bẹ̀ yẹn gbogbo èso tí máa ń wù ẹ máa fi ṣe sàrà àmọ́ lẹ́yìn ó ti di tọ́lọ̀ wọn gbọ́dọ̀ ta ẹnìkan gbọ́dọ̀ ra wọn gbọ́dọ̀ bùn yẹn wọn sì gbọ́dọ̀ tó pẹ́ tó báyìí la Nabi sallallahu alaihi wasallam lọ sọ fún Umar radiyallahu anhu Umar kuma àwọn sàhábà ni àwọn máa ń gbọ́rọ̀ bí Umar ti ṣe gbọ́ta ìgbọ́ fatasaddaqa biha Umar fáwọn yẹn lè tààkì kíá sànàbí tí Umar gbọ́ bẹ́ẹ̀ ó fi lẹ́yìn ti sàrà olùdítọ́lọ̀ àǹfààní rẹ̀ di ti àwọn ẹni tó kà yìí ẹ wá gbọ́ òfin tó de níta rí mú bẹ́ẹ̀ yàtọ̀ sí pé Umar fi owó tó níye lórí jù lọ́dọ̀ rẹ̀ ṣe sàrà ó ṣe ní wọ́ọ̀kì àwọn náà fúnra ara wọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ń bì fún wa o ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bì fún wa lójú ọ̀nà àti wà lìjẹ́nà gbogbo àwọn nǹkan tó ṣòro tó ṣòro ènìyàn ò ṣe o ènìyàn ò lè ra àlìjẹ́nà o owó tó ń wọ́n lọ́dọ̀ rẹ̀ tó ẹgbẹ́ bóyá ìwọ òkú léyà ọmọ àtìyàwó rẹ̀ ní òkú léyà ẹ̀rù kára fìtínà lé ayé nu wọ́n ló ṣe wàhálà o wọ́n lọ́ mọ bó ti lówó wọ́n wá ní wo wọ́n mọ̀ ìyàwó rẹ̀ ní o tún wá fún jà ọmọ ní o tún fún jà ok bó làwọn ti mọ̀ tó ní lónìí ìyàwó rẹ̀ ti mọ̀ kó ní wàhálà wo ló ṣe tó fi ní rẹ̀ ló ṣe jẹ́ pé yín ka dítéèsì tí o bá ní fún ìyàwó rẹ̀ mo rò pé yé wa yín ka dítéèsì tí o bá ní fún ìyàwó tí o bá sọ́ra o ní o tún pọ́ ọ́ ẹ̀dọ́ á ti mọ̀ pé olówó bíi sẹ̀kẹ̀rẹ̀ àbí òye wa yóò sì máa wò pé ojoojúmọ́ kí ni tó ń rà wá lé màmá náà látàn náà káwọn tètè kẹlẹ́mọ̀ṣẹ́ rẹ kó kú dà àbí òye ọ òwò mọ̀ wò kó wọ́n wò ní tán láéláé táwọn bá ti pa ọ́ turẹ̀ ló jẹ́ pé ẹ máa fògùn èkúté sítòsí torí kí ẹlòmíràn ní bẹ́ẹ̀ rú ọlọ́run akérèmọ́kùnmọ́lá yọ̀pọ̀ ọ̀nà. ṣé sọ fún yín láìpẹ́ yìí ni obìnrin kan tí ní ọgbọ́ pọ́pọ́ òun lọ sí ìdìnnà ó fẹ́ nìkan lóyún ẹni tó wá fún lóyún wọn rẹ̀ so ṣe ti mọ̀ pé àwọn èèyàn ti máa gbó fòfò ká ọba dé tí ìyàwó tó wà ní ìgbà tó dé tí ìyàwó tó wà ní ó ti wá máa tó wọn bẹ́ẹ̀ Yorùbá náà ẹ̀hẹ́n ẹ̀tọ́ pé yàwó tí o bá lẹ́kùn náà Tọ, àkàràmọ̀ kọ́ mọ́ wá ìyàwó ti máa ń tó òun sí wọ́n wá rọra tán ọkọ pàtọ́kọ délé tó dùn ó tún ọkọ ọkọ fi bá a sùn final final level tọkọ ọmọ pé àti final so ó ti wá rí sùn. tó ṣe dàtí di sọkọlá ìgbé tọkọ ìké gbogbo ará àdúgbò dé gba pé aa gbàtí ó tún dàtí la subhanallah déédéé inú mọ gbogbo bí abẹ gbó ó lóun ọ̀fẹ́ kókó ní rìwáyà tẹ̀ àmọ́ òun fẹ́ dá méjì ẹ̀ kó lè a ẹ̀mí bá lọ kí ló tó mọ ẹ̀mí lọ sálà wọn ọlọ́pàá ti ra mọ́ tó ní mo fẹ́ fà yọ ńbẹ̀ wọn ẹ má gbóògùn èkúté sí tòṣù á sọ pé ìyàwó yẹn ọ̀pá yẹn ọlọ́mọdé àárẹ̀ tòṣùgbọ́n sẹ́wọ̀n ká ṣètò ọ̀nà tí inú bá bí ọkùnrin tí inú bá bí obìnrin obìnrin lè ṣiṣẹ́ táyọ̀ ọkùnrin nígbà tí inú bá ń dé kìnnìkejì wọn wọn rò pé yé wa obìnrin lè ṣiṣẹ́ bàjẹ́ táyọ̀ ọkùnrin sì lè ṣiṣẹ́ lọ nígbà tí inú bá ń dé kìnnìkejì wọn tó ń bá kọ́ táyọ̀ kàn máa pọ̀ wọn mọ̀ kó kù ókè yọ̀wọ̀ á di ọ̀daràn ẹni tí ọ̀daràn kọ́ ló ń ti kọ́kọ́ lọ tẹ̀lé ìjẹba kákíyèsó kí ló gbé wa lọ bí wọn dúkìá tó nínú wọ́n fẹ́ ṣe tọ́lọ́ òtí wàá lọ sọ gbogbo dítèsì dúkìá rẹ fún ìyàwó rẹ sórí ṣe òní rí ṣe o yọ kẹlẹ́mọ̀ṣe rẹ òní rí ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé. kìí ṣe gbogbo aṣọ là á máa sá lóòrùn kìí ṣe gbogbo aṣọ là á máa sá lóòrùn nǹkan mí gàǹgbọ̀ bá kú ni wọ́n mọ̀ pé ó ní àbí òyò torí pé tó wá pé ọba ti tọ́ lọ́nà tá náà nílẹ̀ níbi tó ti wọ́ọ̀tì million naira ọba gbé kalẹ̀ pé ká kọ́ mọ́sálásí lé lórí ìyàwó rẹ̀ sì ti mà á tí ọba méjì ẹ̀ kódà ó lè má yàn ọ́ lè kaná ó lè má gé ọjẹ o yọ fọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́ yóò sì máa sọ ńláíláí náà ní kẹ́ ẹ́ ọlọ́mọdé alálàsì dáná ọlọ́ọ̀gbélé four million pé mọ́sálásí lọ́kọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé kìí sì ṣe gbogbo èèyàn ló lè kọ́ńtúrò yàwó ẹ̀hún pẹ́ lómi bá ti rí yàwó yọ́ọ́ máa gbani kò túmọ̀ sí pé wọn náà lè lálejò o mo rò pé ń yé wa o ìgbà míì tẹ́ bá fẹ́ ṣe tọ́lọ́ọ̀ pẹ̀lú owó onídìgànnù yóò bò tí bá gbé nǹkan kan lẹ̀ fún ọlọ́run tí bá yẹ kó àwọn fámìlì yìí bá ti mọ̀ pé ìlẹ̀ ní nǹkan tẹ́lẹ̀ ó lè má rọrùn lẹ́yìn tẹ́ ṣe sẹ́sẹ́nu yóò bá tún bò ó lè má yìí tó ó dọ́wọ́ ẹni tó bá ti wọ́pù kó lè sọ ẹnu rẹ̀ kó lè sọ ẹnu rẹ̀ anabi sallallahu alaihi wasallam ni sẹni wọn ẹ wá wo ń tó kó sínú tẹrù tí yóò fi máa bá àwọn obìnrin oná ni pé láyé ó bá ọ asluha ẹnìkan gbọ́dọ̀ ta láéláé èsì pé lókun ìgbà tó mọ̀rọ̀ bá wà láyé o máa dẹ́rẹ́mẹ ti sẹ́mà wà tó wọlé ọ̀t títí láéláé ilẹ̀ yẹn gbọ́dọ̀ wà ń bẹ dò dòmí bẹ́ẹ̀ ni wọ́n fún èyí padà wọ́n ní mú kó ní wọ́n fún bí ó sì máa bẹnu láéláé bí mọ́sálásí ni mọ́sálásí náà ni wọ́n máa bẹ láéláé nǹkan ẹyọ kan ló lè fà á tí ó fi padà kọ́ lọ́n mẹ́jà rẹ̀ òun náà ní gbọ́dọ̀ pé gbogbo àdúgbò ní ti gbogbo eré àìkò sí mùsùlùmí ma mọ́sálásí ò wá rí tẹ̀rẹ̀ sí ma ẹnìkan kan wàá ti sọ láti mọ̀ àwa ní láti relocate mọ́sálásí síbòmí níbi táwọn mùsùlùmí sì wà sọ́tọ̀ káwá relocate ẹ̀ ká mú kó àbá filẹ̀ bẹ́ẹ̀ nìkọ́dà ẹnìkan ọba àmọ́ wà kọ́mọ́ ẹnìkan ọba àmọ́ wà bẹ́ẹ̀ mà kó fi dá horo ọ̀rọ̀ orísun méjì ẹ̀nà àwọn olùkọ́ àwọn majority sọ pé bẹ́ẹ̀ sì filẹ̀ ìmáàmù Malik ni ẹ̀rìn kánú Madina ẹ̀rìn àwọn òkọ́kọ̀ àwọn sàhábà ó sì wà náà ní ètò gbogbo ẹnìkan ọgbọ́dọ̀ tọọchẹ tẹ bá ti fẹ́ tún sí kó fi lè máa wúlò lọ ẹnìkan ọgbọ́dọ̀ rálẹ rẹ pé mo fẹ́ kọ́lé ẹnìkan ọgbọ́dọ̀ múlẹ rẹ pé mo fẹ́ ṣe nǹkan mí bẹ ṣùgbọ́n lónìí ẹni rí ma eléyìí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tá n bá lọ yìí náà ni lọ́dọ̀ àwọn Hanabila ń tiwọn àwọn sọ yìí pé tí wọ́n fún ọba fi ní wúlò mà níbi tó wà láti ṣe ìṣèbẹdàlù rẹ á fi omi di láyè tí ó ti wúlò wọ́n ń pè ní istibdalul waqt nínú tíra àwọn Hanabila báàbù kan wà wá kò sí lọ́dọ̀ àwọn Malikiya Hanafiya kí ni istibdal wọn ní change tó tọ́ba yé wa wọ́n ní wọ́n gbọ́dọ̀ ta wala yurad ẹnìkan gbọ́dọ̀ jogún ẹ̀ ó rí nǹkan jogún bàbá ni wọ́n kù lọ jogún wala yuhab fún etí ìbúyàn. ọ̀dà ìpìlẹ̀nu ta ni ọmọ ajá nfààní ẹ̀ fatasaddaqa biha fil fuqara ọlọ́ nfààní rẹ̀ kọ́ máa jẹ́ tàwọn aláìní ànfààní lẹ̀ tó máa gbin kó sí pàápàá oko tó máa gbin sí láíláí lọ́nà tó máa gbin bí dẹ̀bínú sórí ilẹ̀ láíláí nù èyí ti bí tòmátò sí kìí ṣe bí agbẹ̀gẹ́sì kò ní máa wù láéláé tuntun cultivate ẹ̀ tuntun ẹ̀ tún àbí òye wa àmọ́ àwọn igi yìí báyìí láéláé ni bí kápẹ́ igi mango ní ti láéláé òní sẹ́kẹ̀ kán tó ṣe mẹ́ láéláé náà lẹ́ẹ̀ máa jẹ. tọ́ ó ṣeé ṣe kẹ ipá nfààní yẹn ìní tílẹ̀ bá mú jáde ó sì ṣeé ṣe kẹ sọ pé tílẹ̀ mú jáde wọ́n tà sẹ́wọ̀n kí wọ́n gbọ́dọ̀ tálẹ̀ àǹfààní tilẹ̀ mú jáde wọ́n lè tà á sábà wá tà owó yẹn wọ́n wá kó fáwọn ẹni tá a lá ṣe wá kù ó túmọ̀ sí pé wọn ò ta wá sẹ́mi àǹfààní rẹ̀ náà lálábùn yẹn àǹfààní yẹn wàá sọdọ̀ owó ẹ̀ kó fún àwọn tí wọ́n máa sàǹfààní lórí ẹ̀ bí kí wọn náà kọ́lé alájà mẹ́ta alẹ̀ nísìn kọ́ wa sọ pé wọ́ọ̀kù ni fáwọn aláìní sẹ́mi àsọ pé wọ́ọ̀kù ni fáwọn aláìní káláìní ọmọ gbé bẹ́ẹ̀ àti káfí háyà fáwọn èèyàn ká máa gbowó rẹ̀ ká máa fi tọ́jú aláìní èwo lẹ́rù pé yóò múlé tọ́jọ́ tí ká fi háyà ni àfi ká kó aláìní dàbẹ́ bá kó aláìní dàbẹ́ wọ́n balẹ̀ jẹ́ hin ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ mẹsẹ̀ máa ń sẹ́nu torí tẹ bá fi lè kó aláìní yẹn dàbẹ́ gbogbo nǹkan tó wà lé yẹn tẹ bá débẹ̀ lẹ́yìn ọdún kan yọ yà yín lẹ́nu àwọn sọ pé after all bí wọ́n fi pa àwọn àwọn lé káwọn máa lò lọ láéláé aha so nítorí dáa oníkẹ́ ẹni tí máa ń mójútó wọ́ọ̀kù yẹn ẹ̀yin ẹ̀ ti háyà ẹ̀ tún ṣe kó dífẹ̀ǹt ẹ̀ ti háyà ẹ̀yin lẹ́ mọ́ ní wọ́ọ̀kù àti gbogbo ẹni tó bá mọ̀ ṣé bá wọn pa owó káìpẹ́ pa five hundred thousand lórí ilé yìí five hundred thousand lẹ́wọ̀n àmọ́ fi tọ́jú àwọn aláìní lóṣooṣù lóṣooṣù lóṣooṣù lóṣooṣù títí tọ́dún ìtàn kọ́ lọ gbálé tó bá ti dídí lẹ́bùn wọn ṣùgbọ́n owó yìí lópin ìgbà tí èèyàn bá ń sìn ń gbalé yìí àmọ́ fún owó fún wọn wọn gbọ́dọ̀ ta wọn yìí jogún rẹ̀ wọn yìí sì bùn yìí Umar wa sọ pé ọmọ jẹ tàwọn aláìní wa fil qurba àtàwọn mọ̀lẹ́bí òun yìí aláìní lásán àtàwọn mọ̀lẹ́bí òun nítorí pé kí náà fà ní òun ṣe dáadáa sára yìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti wà tí yà ń jẹ àbí òye wa ní ti tán ní olówó ni ọ òun fowó sànù mẹ̀kúnnù olówó tí ń fowó ṣàánú mẹ̀kúnnù ó kọ́ tó dáa ni lópin ìgbà téèyàn bá máa ṣàánú mẹ̀kúnnù àmọ́ mẹ̀kúnnù àkọ́kọ́ tákọ́kọ́ ṣàánú ni mẹ̀kúnnù mọ̀lẹ́bí wa nítorí pé mọ̀lẹ́bí yín tẹ̀ ṣàánú yín lábẹ́ òfin ọlọ́run ládá méjì lẹ́gbàmbẹ́ ẹgbàá ládà sàrà ẹgbàá ládà sísokùn ẹbí pọ̀ yàtọ̀ sí aláìní tọ́jára dá ládà sàrà lásán torí àwọn olówó wọn lọ sí làákà ìdílé yìí o ọ̀pọ̀lọpọ̀ nínú olówó lọ́wọ́ à tí wọ́n máa fowó rẹ̀ sí halẹ̀ tí wọ́n máa fara àta lówó tẹ́ni tí yà sí ń jẹnu fámìlì rẹ̀ pọ̀ àwọn ẹni tó jẹ́ pé yà ń jẹnu fámìlì rẹ̀ o àwọn lọ́lẹ́tọ̀ọ́ sáànù rẹ̀ jù tí wọn náà bá sì lè sàánù wọn ládàrí ọ̀pọ̀ dúpọ̀ sàánù aláìní tó dára àtàlọ́ nítorí pé tí ọmọ ẹ̀jẹ̀ sọ́dá kọ́tún wọ̀sílà ọmọ ẹ̀jẹ̀ sara yóò tún jẹ́ ìsopọ̀ ẹbí pọ̀ unlike sara àta sara àlásán ni ọmọ ẹ̀jẹ̀ àti ẹ̀yin náà wá wo ọ̀pọ̀lọpọ̀ fámìlì bó ti ṣe tú lónìí látàrí olówó kò fi mà wá látàrí pé ara àta ní sànú so wọn náà kíyè sára o yóò rí bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ ike tí ọlọ́run bá gbàdúrà yín tí fámìlì bá wà lálàáfíà àkọ́kọ́ ẹ̀ tí ọ̀kọ́ dunnú sí gbígbàdúrà tí ń bẹ fún yín níta ni àwọn mọ̀lẹ́bí yín tó bá ti kù díẹ̀ káàtó tí fámìlì bá wà lálàáfíà tí làárọ̀ ọmọ dà wọ́n láàmú tí ọmọ jẹ wọ́n fún àkọ́kọ́ ẹni tí òkòkò máa bá yín tara níta ni àwọn mọ̀lẹ́bí yín tó bóòwá ni ó sì wá da bẹ́yìn ṣé wàá pa mọ̀lẹ́bí yín ti pátápátá bí aṣọ tó ti gbó tẹ́lẹ̀ mọ̀ pé tó bá kù díẹ̀ káàtó mọ̀lẹ́bí lẹ́yìn náà lọ sábà ṣùgbọ́n àtọ́lọ́wọ́n á gbàdúrà yín kí ló dé tẹ pa mọ̀lẹ́bí yín jì ọ̀pọ̀lọpọ̀ ó ti fẹ́ sọra rẹ̀ di kónkó jábélé gbàtọ́lọ̀ ti gbàdúrà tiẹ̀ yọmọ á sì ṣe pé ẹni tó bá lè kó kú ẹni tó bá sì fẹ́ sápò láyé ó sápò láyé nínú àwọn mọ̀lẹ́bí òun òun ọ̀jẹ́ nìkan lówó ẹni tó bá sì kó ń jẹun lówó kọ́ lọ ilé ẹjọ́ A kódà wà burúkú ni wà rẹ̀ àwọn pé ara tiẹ̀ ni wọ́n kí ló rò kó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ tiẹ̀ àwọn mọ̀lẹ́bí yìí àwọn náà ni ó kú ẹ̀hìn bàbá ni wọ́n gọ̀ bàbá ni arísẹ́mẹsẹ̀ ni wọ́n ni wọ́n àwọn náà torí torí pé wọ́n ní àwọn òní ara àdánwò rẹ wọ́n máa sànù wọn sọ̀rọ̀ ní àwọn aláìní àtàwọn mọ̀lẹ́bí ni wọ́n fi rí kọ́ ó tún ní kí wọ́n máa lò láti bọ́kùn lọ́rùn ẹrú yẹn ni pé àwọn ẹrù wọ́pù ẹ wá wo láéláé àti wọn á lo owó yìí báyìí láti fi máa bọ́kùn lọ́rùn ẹrú iṣẹ́ olóore tó ga ni iṣẹ́ olóore tó ga ni wa fi sabilillah kó tó máa mú nínú owó yìí lò fún tọ́ba ní pẹ̀lú jihad torí gbogbo fi sabilillah fi sabilillah nínú Al-Qur'an àti sunna yìí máa tọ́ka sí jihad kó wọ́n lò fún jihad á ra nǹkan ogun fáwọn ọmọ ogun ni á fi pèsè àwọn ọmọ ogun tí ọlọ jagun ni ntí wọn lò lójú ogun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó ní kí wọn máa lò fún wọn fi ní sẹbi àti àwọn arìnrìn àjò tí nǹkan àti músìrìn àjò tó tẹmọ lọ́wọ́ ó ní kí wọn máa tún fún àwọn náà bẹ́ẹ̀ wọn dọ̀ọ́yì àbí wọn dọ̀ọ́yì àtàlejò àwọn àlejò àwọn àlejò ohun àbálejò tó bá bá lù. wọn máa múnú rẹ náà wọn tún fi máa sànù subhanallah bàbá yẹn kò nìkan lọ fẹẹ da jẹ pé gbogbo àwọn eléyìí ó rí wọn ò ní rí náà sọ dáadáa wá sí ma lórí wa dáadáa ni o àtúnífẹ́ tó lówó na àní fi ẹni bí kọ́ ẹ́ kó ń lówó rẹ nísìn òfin kọ́lé olówó rẹ nísìn òfin gomato olówó rẹ nísìn òfin lọ hajj ńlọ umra gbogbo ń tọ́ da ló ṣe ṣùgbọ́n àǹfààní rẹ̀ orí ìta ìwọ nìkan náà ni. wọ́n á ní dáadáa tá a fowó wá sí sáǹfààní rẹ̀ lọ́sọ́dọ̀ èèyàn míì ó lóore ju etí àǹfààní rẹ̀ máa lórí wa lọ. torí ẹ̀ o ti lọ sí hajj rí wọ́n á wọ̀ láti máa lọ hajj lọ́dọọdún àbí umra ọdọọdún wọ́n á pé ká dọ́ márùn láàrin kọ lọ sí hajj mi àti kọ́ gbẹ́ kànga ìwọ̀n kànga ni kọ́ gbẹ́ torí ládàtọ̀ ọmọ gbàǹdì kànga òní gbarú ẹ̀ ń hajj torí pé gbogbo àǹfààní tá a fowó ṣe tẹlómiì rí àǹfààní ń bẹ ó lóore ju èyí tá àǹfààní rẹ̀ mọ lórí rẹ̀ lọ. kọ̀rọ̀ pé yé wa ẹ̀ tọ́. torí de eléyìí Umar wa sọ báwọn. la junaha ala man waliyaha an ya'kula minha bil ma'ruf kò burú o fún gbogbo ẹni tó bá dá lámòtútù wákùú yìí kó náà máa jẹnu rẹ̀ láì jẹ àjẹjù ẹ wò fi Ọlọ́run torí ní ìsinmi máa mójútó àgbọ́dọ̀ jẹ ń bẹ sẹ́wọ̀n kó lè bàjẹ́. ilé ìbàjẹ́ ńgbà tán ni kí ọmọ máa pín nǹkan kọ́ máa pín wò wò sí gbọ́dọ̀ náwó àbẹ́rẹ́ rí nǹkan yọ ọmọ owó wọ́n ràn tó wò ìbàjẹ́ ẹ ẹ sì sọ pé àánú nulẹ̀ wọn náà máa rẹ láti má jẹ àjẹ ríre àjẹ máa jẹ ẹ mọ̀ kí wọ́n ti dínà corruption torí ẹ ló jẹ pé lónìí tó máa ń ṣètò wọk wọn máa sọ pé náà ọbẹrẹ lọ alámòójútó wọk tó bá ń bùkátà kankan nínú rẹ asílẹtọ fún láti mú lópin ìgbà tí o bá ti mú tayọ àlà kódà níbòmíì wọn tún dá owó oṣù yọ fún lọ́tọ̀ nínú nǹkan yìí pé kò náà máa gbowó oṣù mẹ sẹmi kí tí máa ti gbowó oṣù mẹ kí ni mo fẹ́ jẹ owó lówó sí kí ni mo fẹ́ jẹ owó lówó sí tó wọn ní kò náà kó tún mú bẹ́ẹ̀ ẹni tí mójútó wọ́ọ̀kù ni wọ́n ń pè ní kíni nazirul wọ́ọ̀kù alámójútó rẹ̀ wa yut'imu sadiqan òsìsì tó burú kálámójútó rẹ̀ kó nù tún fún rẹ̀ rẹ̀ jẹ́ńbẹ̀ ghayra mutamawwilin malan lókun gbà tó o bá fi gbowó alámójútó rẹ̀ lè jẹ́ńbẹ̀ ó tún lè bùn ọ̀rẹ́ rẹ̀ jẹ́ńbẹ̀ lópin ìgbà tí ó bá fi gba owó lọ́dọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wá ṣùgbọ́n wal-lafdhu li muslim bá a ti ṣe ká jáde ń bọ̀ láti rí bẹ́ẹ̀ nínú sahih muslim nínú riwaya bukhari àlékún ìwà ń bẹ̀ pé tasaddaqa bi asliha mú ìpìlẹ̀ ilẹ̀ yẹn kó fi ṣe sàrà àkọlọ̀ la yuba'u wọn ò gbọ́dọ̀ ta wala yuhab wọn ò sì gbọ́dọ̀ bùn yàn walakin yunfaqu thamaru ṣùgbọ́n èso rẹ̀ lẹ́ẹ̀mà ná èso rẹ̀ lẹ́ẹ̀mà ná tó àdìsí fi hàn wá pé wọ́ọ̀kù bó ti ṣe rí nu a kì í tà a kì í jogún rẹ̀ a kì í bùn yàn ìpìlẹ̀ nǹkan fi ṣe wọ́ọ̀kù yẹn tó tọ́lọ̀ àǹfààní rẹ̀ lẹ́sìn kìíní ẹni tẹ́ bá fẹ́ bù ìpìlẹ̀ mọ́tíláṣí tọ́lọ̀ àǹfààní rẹ̀ ni wọ́n bùn àwọn mùsùlùmí tí wọ́n máa ṣe sọ láti mẹ ilé tẹ́ fi ṣe wọ́pù ilé yìí ti di ta ni tọ́lọ̀ àǹfààní tí ilé bá ń bí lòdì ti ta ni ẹni tẹ́ ṣe wọ́pù mọ́tò tẹ́ gbé kalẹ̀ ká máa fi gbókù ó ti di ti ta ni tọ́lọ̀ àǹfààní fífi gbókù ó di ti àwọn mùsùlùmí tẹ́ ní kí wọ́n máa fi gbókù wọn olùkọ́ gẹ́tì ẹ̀ ni wọ́n ń pè ní al-waqf. mọ̀rọ̀kọ́ yẹn náà rí bó ti ṣe yàtọ̀ sí zakat torí pé zakat owó ni tọ́lọ̀ ní kò fọ́n lágbájá fún tàmẹ̀dò fún dọ́là ṣíkìnà ó ti parí tó bá ti fún ó ti fún wa lówó àwọn náà lọ náwó wọn kò sí ń tọkàn òní máa dictate pé kí ni tó bá ti fún yàn lówó zakat pẹ̀yìn dání so ṣùgbọ́n ògbọ́n ọlọ́run ní yẹn àǹfààní rẹ̀ ń kọ́ ògbọ́n yẹn. حديث تتل لي هو لا تدع أبو هريرة رضي الله عنه سواني عمر رضي الله عنه anabi gbé dìde kókó lọ gba zakat wa nínú àdìsí anabi wa nípa ẹmà khalidun ntọ́ wá ń bẹ̀ tó fi mú àdìsí wa bi òòrí khalid ibn al-walid radiyallahu anhu faqad ihtabasa adra'ahu wa a'tadahu fi sabilillah àwọn ẹ̀wù ogun tiẹ̀ ọ̀nà ni àdàrà tọ́jà jámùrù dẹ́rẹ̀ ẹ̀wù ogun tó máa ń wọ̀ tó tó bá sá láàké kò ní wọ̀ọ́lá tó bá sáńdà irin lọ́gbà àwọn ẹ̀wù ogun tiẹ̀ wà àtàdẹ́kù àtàwọn nǹkan àjà rẹ̀ fọkọdà tẹ̀bẹ̀tẹ̀ ha fi sabilillah ó ti fi ṣe wọ́ọ̀kì fọlọ̀ ẹni kó kó kalẹ̀ fọlọ̀ kíkọ́ àwọn mùsùlùmí máa lò láti fi jagun so òun náà ti ṣe wọ́ọ̀kù ẹ rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam gbogbo dáadáa tí máa ń pè wá lọ síbi rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹ rí nínú sàhábà ẹni tó ti fi ẹ̀gbáǹpù lélẹ̀ fún wa adúgbò ẹ̀fọ́ lọ Islam ẹ̀sìn tó lẹ́mìí láàyè kìí sòkú ẹ̀sìn tọ́wọ́ tó kù ẹ̀sìn ni àmọ́ wa bó ni a ti fẹ́ apply rẹ̀ àmọ́ bá ti lè apply lẹ́yìn goal application rẹ̀ ọ̀jẹ̀ a'udhu billah so application rẹ̀ ò níbi kọ́ máa wá jìnnà laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sílẹ̀ ìkúmọ́ àwọn sàhábà tó ní láti tójú ayé anabi sallallahu alayhi wa sallam sabaquna ila al-khayr wọ́n máa ń yára sí dáadáa ṣíṣe ẹ̀ríkì gbogbo dáadáa tó máa ti pè wọ́n sí àwọn làkọ́kọ́ ẹni tí máa kọ́kọ́ sí torí ra àwọn sàhábà àwọn làkọ́kọ́ ẹni tó kọ́ sí wọ́n àwọn náà ń kọ́ káwọn náà gbìyànjú aláàánú lọ́lọ́ aláàánú lọ́lọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa gbogbo táwọn náà bá ní ká lè fi ṣe wọ́n ká fojú di káwọn náà sá sí ká àmọ́ káwá kéèṣì níjàmbá fi ṣe wọ́pù kò gbọ́dọ̀ jẹ́ nǹkan bídíà o kò gbọ́dọ̀ jẹ́ bídíà o torí kí wọ́n máa lọ fi bídíà kó fi ṣe wọ́pù bí ẹni tó lọ sọ tẹ̀sùbá àwọn mẹ́tíláṣí púpọ̀ tó kó tó kàn èso mára mẹ́tíláṣí lọ tó wá kó tẹ̀sùbá àti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ pé wọ́pù wọ́pù bá ń bọ́ lọ́gbà wọn mẹ́tíláṣí tó ti ń di wọ́pù àbí wọ́n kò sí àyè tí ra pé wọ́n fún lè la a àgbéjáde o bí tẹ́lẹ̀yìn kọ́ o mo rò pé ń yé wa o ìgbà bá wọn kó jáde la a ní kó jáde la tá a sùn o kò sínú gbé tó lọ́rùn pé ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ má fi wá ẹ̀hìn àbá ní ẹ à ń fẹ́ mọ́tò dáhùn àbí gbókù kíní kan lè la ọ̀wá lọ sí mọ́tò ó sí mọ́tò ó gbé wálẹ̀ ọ̀wá ní káfíńsì wá ọlọ́run àbẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ aha so wákùú gbọ́dọ̀ jẹ́ owó tó ṣe kíni owó tó ma owó halal njẹ́ àtìfẹ́ fi ṣe wákùú kò gbọ́dọ̀ jẹ́ nǹkan bídà àbí kófúrú àbí ṣírk àbí òye wa àgbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ ẹ bá ní bèrè kò sí. Tàlẹ́ sùn Ìgbà tí mo ní ìgbìmọ̀ bá bẹ̀rẹ̀ sọ lọ́wọ́ ní ìṣèlú, a lè ra ilẹ̀ pé lọ́rọ̀ bá bọ̀ wá ṣé kì í sì ṣe pé bóyá àbájáde máa kẹ́kọ̀ọ́ lé lórí pé ọ̀tọ̀ náà ní àjẹrà. òun ló mú mi lọ́sí lára ọ̀rọ̀ tó bá a fọ yóò fẹ́ sẹ́yìn pé kí a sọ̀rọ̀ nípa ẹgbẹ́ àmọ̀ràn pọ́pátì tó ẹgbẹ́ tí owó tí a lè máa fi ọ̀sẹ̀ káàlà tó ní wà lórí ẹ̀ lọ́dẹ̀ táwọn yọ̀rọ̀ lọ́dọ̀ nígbà yẹn sọ̀rọ̀ ọmọ òṣùpọ̀ àti kí ó yọ ọmọ òṣùpọ̀ ní pọ́pátì sí àwọn tí wọ́n bá mójú tó bóyá bí ilẹ̀ ìbẹ̀rẹ̀ tó bá fàyọ pé kó má jẹ́ pé àwọn àtọ́jú abẹ́mọ ní nǹkan yẹn láti fi máa pa fún àtijọ́ làkàgbórí àwọn àtọ́jú nǹkan báyìí wọ́n á fẹ́ máa pa sí lábẹ́. bẹ́ẹ̀ ni kò takora wọn náà dì sí kò takora wọn rárá nítorí pé ń bẹ̀yẹn aṣọ kíkẹ́ sọ́ra láti lọ fowó ra nǹkan sízi owó kalẹ̀ kẹ́ ẹ má bàa máa yọ zakat. tí bá ra lẹ̀ àníyàn ò lè fi rà tẹ ẹ rà pẹ̀lú àníyàn pé ẹ má fi dáko ni abẹ ẹ rà pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ máa bùtà abẹ ẹ rà pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ kọ́lé lé lórí tẹ bá ra lẹ̀ pé ẹ fẹ́ kọ́lé lórí kò sí zakatu mẹ ẹ ra lẹ̀ pẹ̀lú pé àníyàn pé ẹ fẹ́ dáko mẹ kò sí zakatu mẹ ilẹ̀ wo ni zakatu wọ ilẹ̀ tó ṣe pé láti kẹ láti gbàdẹ ti rà níyàn yín ni kékin ni ẹ fẹ́ filẹ̀ títí tí ó fi appreciate ẹ máa bùtà ní irú lẹ bá ẹ máa yọ zakat lórí ẹ lọ́dọọdún ẹ wàá gbọ́dọ̀ dọ́gbọ́n ẹ gbọ́dọ̀ dọ́gbọ́n fọlọ ẹ àfi tó bá ké válù rẹ kò tí tó zakat tó bá wọn di pé wà valuable débi pé owó rẹ̀ tó ntẹ̀yàn ní fi yọ zakat ẹ̀ máa yọ zakat nínú rẹ̀ ìdá kan nínú ogójì tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kò sí ní tó burú kẹ́ ra lẹ̀ àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ra lẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ẹ fẹ́ fi kówó pamọ́ kẹ́ má bàa máa yọ zakat ọmọ òrukàn tí wọ́n bá fowó rẹ̀ lẹ̀ zakat ó jẹrun ẹ gbọ́dọ̀ mówó ọmọ òrukàn tẹ́ lọ fi ṣe bísínẹ́sì tí ò ní sẹ́tẹ́ǹtì yọpadà wá di kówó pòórá lẹ́yìn náà ọmọ kíló lò pé aníká gbìyànjú àá ah, tò ah. ìdí nù tó fi jẹ́ pé nínú tẹ́lẹ̀ tó ọmọ òrukàn sí tí ó wúlò fóun oníkẹ́ bá fi ralé ẹ lè bá fi ralẹ̀ lópin ìgbà tí ìgbà ti ti níyàn yín ni pé ilé ìwọ̀n ẹ fẹ́ máa rà á lára tún tà ní ilẹ̀ ẹ fẹ́ máa rà á lára tún tà ní tẹ́ bá fi bá ara lẹ̀ tẹ́ bá fi ralé kò sí ní tó burú mbẹ̀ zakati ò sì ní wọ́ bẹ̀ nítorí pé àrà ipa àfẹ́ tà àrà àfi bá sọ́wọ́ rẹ̀ nítorí pé tí o bá débẹ̀ zakati ọ̀jẹ̀ lànàbí sallallahu alaihi wasallam náà sọ pé ẹ máa ṣòwò nínú owó ọmọ òrukàn kí zakati ọmọ bá jẹun. àti ọ̀nà sọdaqatun jariyatun kò sí yàtọ̀ òun náà ni wọ́n yẹn ké sàrà àti ọ̀tàn náà àlejò nísìnyí a sì sọ pé bí yàtọ̀ sí pé bí ń pààyàn kó wá sọ pé kó wọ ọ̀dọ̀ ya alámàlà fún fún lọ́kà ọ̀wá ni wọ́n fún lè la ṣé wọ́n fún <laughs> ẹ mọ̀ pé kì í sàǹfààní ọkà ló fún gbogbo ọkà ni ọ̀jẹ̀ ẹ̀hẹ́ kéésìrò eléyìí ni wọ́n pe wá fún ẹ̀bùn lásán ni wọ́n pe léyìn àbí òye wa torí yọ́ọ́ jẹ́ ti pilẹ̀ tàǹfààní ẹ̀hẹ́n àbí kọ́ kókó tó kó lọ́dọ̀ mẹ́ṣáì wọ́n fún búrẹ́dì wọ́n bá àbí òye wa wọ́n tún máa kó bọ́tà sí ọ̀wá ń sanwó ọ̀wá ńlá nìyẹn pé wọ́n fún lè la wọ́n fún bá yọ́ọ́ tán ní sọ́ba ti mú tán tán nù eléyìí nǹkan ni wọ́n pe wọ́n torí wọ́n sọ pé sọ́dà kọ́tún jẹ́ẹ̀rì ẹ̀tùsára àti òní tán ṣùgbọ́n tí yóò jẹ mímọ fún yàn ló ń jẹ fi lè jẹ wá fún ni kéèyàn sọ pé ẹ mọ́tò yìí ó wọ́pọ̀ nìlà àǹfààní rẹ̀ ó sì máa jẹ́ tàwọn aláìní mọ́tò yẹn ó máa wá ná odò ọba at least lójúmọ́ kan ó lè save five thousand naira yàtọ̀ sí pé a ti fún dírẹ́fà ní commission tiẹ̀ owó pé ń bá wa wà à ń save five thousand wọ́n wá láwọn sọ̀wọ́ yìí ni wọ́n fáwọn aláìní wọ́n wá sọ pé wọ́tọ́ mọ̀ mójútó owó yìí fáwọn aláìní nítorí bá rí i pé yóò ṣe wọ́n láǹfààní jù nìkan ọmọ bá wọn fi ṣe wọ́n á rí i pé tó ṣe wọ́n láǹfààní jù nìkan máa fi dáná oúnjẹ fún wọn so ẹ wá ní oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ kọ́ ọmọ wa jẹ sèse àmọ́ kó ń jẹ nu yọ ọmọ ẹ̀jẹ̀ wọ́pọ̀ fún lílẹ̀ nítorí pé ntí ń bi kí ló ń jẹ wọ́pọ̀ eléyìí jẹ bó ti jẹ àmọ́ kí wàá ti kọ́kàn lọ ra ń jẹ fún yàn pẹ̀lú owó tí ó wà ní wọ́pọ̀ fún lílẹ̀ wọ́pọ̀ gan nà. a wo gbọ́dọ̀ wọ ọlọ́kọ́ ti ẹ̀ bòmí ní òkú yé wa àfi tí ìbá <laughs> àfi tí wọn bá ti kọ tẹ́lẹ̀ nù tí wọn bá ti kọ bí ká pé mọ́sálásí yẹn wọn àti kọ wọ́n ṣe mùsọ́là blọọkù wọn ṣe wọn á kan pákó sí ṣe mọ́sálásí wọn lé lẹ́yìn lòtì yín náà lẹ́yìn ẹ̀ṣẹ̀ mọ́sálásí bó ti ṣe lójó márùn tí ó lé yín náà ọjọ́ bó ti ṣe náà àrí musu. kò sí ń dọ́burú ń bẹ̀ lókùnrin àti wákè yẹn pọ̀ nù sọ̀látù jamaa là ń sè àbí sọ̀látù jùmọ̀à ẹnu sọ̀látù jùmọ̀à àbí sọ̀látù làyè ìbí sọláàtù jánásà sáàpọ̀ kan náà àwọn sọláàtù yẹn là ń ṣe èrò tí wọ́n á pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ kò sáyè lẹ́yìn lè má mú wọn rárá rárá sọ ma dún wájú kò sùn tó burú náà àmọ́ títí tá a fi tó gbogbo ẹ̀yìn ìmáàmù kò sáyè bẹ̀ bí rubin sì ẹ wá sọ pé èèyàn pọ̀ pọ̀ pọ̀ ẹnìkan á lọ tò síwájú ó ṣera rẹ̀ sọ pé ẹ̀yìn ìmáàmù ọ̀pọ̀ tẹ́ẹ̀fì wọnú títì lọ tẹ́ẹ̀fì wọnú àdúgbò lọ́mọ ẹ máa tọ́ lọ tẹ́ẹ̀ dẹ́sírẹ́t kọ́rọ̀ pé tó ọ̀hà sọ pé gbogbo ẹ̀yìn ń bolo ti kú ọjọ́ bó ti kú náà àlékún. eléyìí kò sọ skills mbẹ lọ́dọ̀ màlìkíyà làwọn ti sọ pé ẹ lè tò síwájú ìmọ̀ àwọn kórìíra rẹ̀ àmọ́ kò burú.

nígbà tó sọ istibdal al-waqt ìpè tí bí kìíní yìí ṣe wà ní ìsìn àǹfààní lò tó bó ti yẹ kó tó àwọn àti lè sọ di bá mi wọ́n wá bẹ́ẹ̀ ya pátá lọ́wọ́ àyàn lọ́dọ̀ olùmọ̀ tó pọ̀ jù nítorí ẹ̀ lọ sí tìyín bò lọ́dọ̀ àwọn àwọn sọ wípé kò burú ká ká pọ̀ jù ẹ̀ mú ó wọ́pọ̀ báyìí pé ọ̀pọ̀ ìgbà ní ìlú Òṣogbo ojú òbí máa sábà àwọn ọlọ́sìn ọwọ́ rẹ̀ ní málẹ̀ ọ̀pọ̀ ìgbà nìyẹn so àwọn ọmọ sì sábà pé pé wọ́n wá láti mọ́ bí òkú wọ́n wá ti rí pé ojú sọ́wọ́n ti ń kó kò sí ìmúdò bá ọ̀bẹ ìtújú àbí atẹ́gùn fẹ́ wọ́n bá tún sọ pé ìdílé lè máa mú sọ̀rọ̀ àti táìwá. kọ́tọ́ kọ́tọ́ tó bá pé torí òjò lẹ́fẹ́ ṣe jọ́mà ẹ rí dájú kójú ọ̀rọ̀ kò tún á níjọ́ wíníwíní yọ jọjọ tí ń rọ̀ gidi nítorí pé àlùsùlù ní pé ká má paṣọ láti pọ̀ rúkṣọ̀ lélẹ́yìí á di pé ní sábàbí náà ká tó di lu àǹfààní yẹn tí ò bá sáǹfààní tí ìdíwọ́ yẹn ọba ti sì tẹ̀ máa ń ṣe ẹ̀ ń ṣe tọ́ta kò fún ọlọ́run torí pé ọlọ́run bá ti fi òfin sí gbogbo sọ láti pákòkò rẹ̀ lẹ́sẹ̀ ìjọba á mú àti sọ láti pákòkò rẹ̀ ó tó tó á rí i pé ìdí tọ́fà ọgbọ́dọ̀ wà so àti màkọ́ pọ̀lọpọ̀ bòmíì tó bá ti di pé ó dàbí ìgbà tó tó sú wọ́n ti máa ṣe jámọ̀ ẹ̀yin mẹ́yìn òdò tó sú tí ọ̀rọ̀ kó tiẹ̀ má kó tún dé kù abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àìmọye òjò tó sún dẹ́dẹ́dẹ́ tí ọ̀padà rò tí ọkàn kó kú o tètè wá ti jámù kí lẹ́sọ̀ fọ́nà tí ọ̀gbẹ́ni ẹ̀sìn máa lélẹ̀ kí ẹ máa ṣeré ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ́run àwọn èèyàn dẹ́ ti kó sẹ́yìn àwọn ọ̀mà wọ́n wọ́n dà sí lọ́rùn wọ́n lọ́rùn àwa náà kó àṣẹ ìṣàǹjọ́ ṣùgbọ́n gbà tí bàbá yẹn máa tó ti ní wọ́n tó ti kọ́ ọmọ tó ó bá dàbí ẹsẹ̀ ó náà ní ẹ bá rẹ bí ẹ̀hẹ́ ọjà bó ti jẹ́ náà àrí kò sọ. wọ́n àbá ti sọ pé dandan ni sọ láti bàjẹ́ ni téèyàn bá ti ṣe sọ láti bàjẹ́ ni ètò ti dọ́gba ni pé dandan náà nítorí pé sọ̀hábà sọ ike àti máa bá ti máa sálámà sí wa anabi nàbì sallallahu alaihi wasallam tá a bá ti sọ láti à ń fẹ́ kọ́kọ́ wa bá ti máa ti àsọ̀láàtù fún ọ tá a bá ti ma ti sálámà sí asalaamu alayka ayyuhan nabiyyu wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala ibadillahi salihin. wọ́n ní wọ́n á kọ́ wa bá ti máa sọ̀sọ̀ láti fún ọ tá bá ti sọ láti. tòlókọ́ náà sọ pé ayọ̀ lẹ́dí iná amanu sọ́ọ̀lù àríyí wọ̀sẹ̀lẹ́mú tẹ̀sílẹ́mù wọn làwọn ti máa sálámà àsọ̀láàtù làwọn. sọ àwọn ni kúùlù ibi tọrọ wà ẹ máa sọ pé kúùlù kúùlù àmù a sì sọ pé àlà amúrù tó bá wá tí nǹkan kan ọba là ọ̀ràn yẹn ni rò pé yé wa aha eléyìí ló túmọ̀ sí pé ọ̀ràn yẹn ọjà bó ti ṣe jẹ́ mi. ó ṣe ní tẹ̀síáwùdù alákọ̀ọ́kọ́ ẹ ń bẹ lọ́nkọ́ máa burú kò nídìí kò forí kan torí pé apá kan náà olùmọ̀sọ pàṣẹ bó tilẹ̀ jẹ́ pàwọ̀ sí náà Thank you. tá a bá ṣe jámọ̀rún wọ́n tún dúró nu mọ́ṣáláṣí náà ni à ń tọkọ sáǹfààní fún un bíkọ́sì tó ń gbà lérò pẹ̀lú pé kẹsẹ̀ jámọ̀ tójò máa ń rọ̀ onáìníkẹ́yìn ò ní lè dúró títí tákòókò sọ láti kejì ó fi dé tóníkàlùkù bá sì ní kó wọn gbalé lọ kò lè rọrùn kí kálukú tún padà wá pẹ̀lú òjò tí ń rọ ẹ náà wọ́n ti sọ pé yọ rọ̀ dáadáa yọ máa rọ̀ dáadáa èyí sọ wíníwíní tọwọ́ lè dá dúró kámẹ́sẹ̀ tí sọ̀mbrẹ́là ẹ̀hẹ́n yọ jẹ́ pé ń rọ̀ dáadáa nísìn ẹ̀yin ò fẹ́ dúró ẹ̀ sì ní lè padà wá ṣe ìdínú tí wọn fi ní kí ẹ ṣe jámù ẹ̀yin wá ti wá ṣe jámù tẹ pé ẹ bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí dàsìkò ìṣá nǹkan kan ẹ dúró dàsìkò ìṣá kẹsì sọ láti ní àbí òye wa inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta tẹ bá ti lè jẹ àǹfààní ìdẹ̀kùn yìí ẹ jẹ tani ẹ jáde fóònù mọ́sálásí sẹ́mi pé ẹ̀yin lẹ fẹ́ pé kẹ̀tẹ̀tẹ̀ ṣe sọ láti kẹ́ ẹ máa lọlé ẹ máa jáde ẹ máa lọ sí ẹ máa ẹ bá gbọ́ sí etí mọ́sálásí ẹ bá ẹ ti jẹ àǹfààní ìdẹ̀kùn yẹn nù bí káyọ̀ pé nìsín òjò ń rọ̀ gidigidi pàṣẹ parí sọ láti lọ́mọ àwa sì ní ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe lónìí àbí òye wa so àmọ́ bá ìdánilẹ́kọ̀ọ́ wa lọ nígbà tá a bá parí ìdánilẹ́kọ̀ọ́ á ti sọ látú al-Isha torí tá a bá ti lè ṣe jámù yẹn kí ara tó dókòó dá ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ sí àbí òye wa àti mọ̀ fáwọn àánú mọ́sálásí náà ní ìdàkókò ìṣá kí ara ṣe sọ tẹmẹkẹyìn náà tó máa ń fa wàhálà ẹhẹn ìmáàmù ní ìsísálámà magrib òun wò pé òjò yóò tó níta lè ṣe jámù wọ́n ti kọ́kọ́ máa sọ ní ìkùnsílẹ̀ jámù jámù ẹnìkan ni wọ́n là yá jọkọ jámù bàbá imam so òun á lòun ò ní jámù tí imam bá ti lòun ò ní ṣe sọtọka ò ṣe kọtọka ṣe òtọrọ lẹ́yìn wọ́n pè ní alẹ fìyàtọ alẹ ìmà bí gbàtẹ fẹ́ yarí má imam lọ yìí sì máa kó bá láàbí àtọ láti ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ilé ìjẹun sì jẹ maaleykum sọ. ọwọ́ àmbẹ̀. olóhùn wa bi tí tó o ti lọ àwọn àyè ìgbafẹ́ ń nínú ìlú kan a lọ sírò àwọn bọ gbogbo ibi tá a ti ń bọ ibi tá a ti ń bọ ọ̀ràn àwọn ibi tá a ti ń bọ kínní kan ọlọ́mọdé wọ́n á ní tí ọ̀sán aburú ń bẹ ọ̀pọ̀ ẹ̀ẹ́ kan sọ ni. ó ṣèlérí fọlọ púpọ̀ wọn para fún kan ní bowada ó kọ ní bowada anabi sallallahu alaihi wasallam abẹ òkè yẹn tí èsè pé òòsà kan tí wọ́n ti máa bọ rí tẹ́lẹ̀ káti ẹ̀ wọn ò bọ́ mọ́nì wọn ní ń bẹ̀rẹ̀ ọjà tí wọn yìí sì ọdún kan nínú ọdún ẹ̀ bọ́ ń bẹ̀ wọn ìlérí tó ṣe kó ṣe ọ̀pàrà fún un lọ pé kátó wá pé àlàáfíà làwa wà àwọn àlọ́ bí wọ́n ti ń bọ Ṣàngó ògbọ́n ṣe tó arídùn kẹ́ àwọn padà kẹ́ kí ni wọ́n jẹ yóò tó fi ń kí wọn ò bá wọn ò bá mú kí mo rò pé yé wa gbogbo bẹ́ẹ̀ tí a mọ̀ lọ wòran torí pé gbogbo àtòhun tẹ́ ẹjọ́ jẹ́ mùsùlùmí náà bá ń ti lọ ọrú bẹ́ẹ̀ ẹ̀ ń gbẹ́bọ níyì ní lọ́nà kan àbọ̀nà mi tẹ́sí máa ń gbé gbogbo bí àwọn ojúbọ yẹn ó lè lọ wò lọ́fẹ̀ẹ́ tẹ̀sán ká ti sọ gbogbo ẹ̀ di museum ó lè lọ wò lọ́fẹ̀ẹ́ ó kéré jù ó ra àwọn sádánà ń bẹ̀ àwọn ẹni tí ò ní jẹ́ ọkọjá àfi kò fowó kan lẹ̀ wọ́n á rí irun wọn bẹ̀ kò jẹ́nẹ́rálì tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tó lè jẹ́ náà torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn àyè mí náà wà láyé àfi tá a bá mọ̀ tá a bá mọ̀ tá a bá fi dé bẹ̀ bí mọ́sálásí kan wọ́n ní mọ́sálásí àbí Ayyub al ni ẹgbẹ́ àbọ̀ Ayyub al-Ansari náà sàhábà àwọn tọ́kì wa gbàgbọ́ pé tọ́kì ló kú sí so oríṣiríṣi bídìí àwọn dálẹ̀ lórí sàhábà yìí so wọ́n kọ́ mọ́sálásí kan ló kọ́ rẹ̀ wọ́n ní mọ́sálásí rẹ̀ mi ní Istanbul tí wọ́n á mú wa lọ bẹ̀ bàtà wa débẹ̀ yẹn ló kọ pé à ń ṣe tourism bàtà débẹ̀ àfa bíbí àbí tó ti kínu ọ̀lẹ́ ìrù ọlọ́mba yẹn òun yẹn wá pọ̀ ẹni tí ń sunkún ẹni tí ń gbára dálẹ̀ ẹ ṣáàdà wọ́n ní ẹ. Uh, àwọn àwọn sọ ló kọ́ tó dá ló lẹ́nu sí wọn wọ́n rò pé gbogbo ń tàn rí ń bá wa lẹ́jẹ̀ mu ni àbí òye wọ́n sọ ló kọ́ tó dá pé ẹ́ ipe wọ́n gbé bùkátà wa ni bùkátà ń bọ̀ ṣé àbúrò àyùbù ló ń gbọ́ <laughs> ṣe irú bẹ́ẹ̀ kí á ti ti rí là ń yọ ọ̀sẹ̀ mẹ́ tí ẹ̀ bá mà tí wọ́n fi kó yín dérú àwọn abẹ́ni tí bá sì mà ẹ̀rọ ayọ̀ ọ̀sẹ̀ mẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ ara ìdá báburú ọba sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ bọ́ ń bà tó sọ̀kalẹ̀ bá ọ níbẹ̀ yẹn aburú ni o ilé ìjàgbọ́ ti bẹ̀ náà má rí fún sọ. àmọ́ gẹ́gẹ́ bí nàìjíríà ti wà tó wọ́n máa tíráì láti absent mi. pé nítorí pé mo lọ skul náà ni wọ́n á náà gbogbo ẹni tó bá ti ń kọ́ mi tí òbá ti bá tọ́lọ́mù máa kó mẹ́ àbí òye wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ because ṣe skul ni wọ́n máa direct ẹ̀sìn wa ẹ̀sìn wa ni wọ́n máa direct àti gbogbo gbèsè ayé tiwa lẹ́yìn náà ẹ má gbàgbé àwọn tó ń fi syllabus gbogbo ẹ̀ lẹ̀ ṣẹ̀sìn làwọn mọ̀ ayé ni wọ́n mọ̀ wa wọ́n gẹ́gẹ́ bíi mùsùlùmí tó bá ti rí kókò bẹ́sìn tiẹ̀ mu kò sí fọ́ọ̀sì ńbẹ òpin rẹ̀ kí n má rẹ́jísítà kọ́ọ̀sì yẹn kí ni bẹ́ẹ̀ àbí òye wa ṣé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bá kẹlẹ́ ń fọ́ọ̀rì kí ni bẹ́ẹ̀ náà náà. Mm-hmm kí lèèyàn lè ṣe béèrè rẹ nítumọ̀ pé ní ìsìnká pé ìyẹn lọ jẹ́ alákòóso ní stéètì tẹ bọ́ bí àwọn tó ti pọ̀ tí wọ́n sì lóríṣiríṣi nǹkan tó ń ṣe tí ìjọba náà bá wọn gbé lárugẹ kò sì rí ṣe gbọ̀nà òfin kíkà wọn fi parẹ́ kí lójúṣe jẹ ètò kéré jù ní pọ̀ gbọ́dọ̀ bá wọn dá sí ètò kéré jù ọ gbọ́dọ̀ yagbẹbọ níyì ebi wọn rí ọ mùsùlùmí kó tó débẹ̀ àbí wọn rí ọ mùsùlùmí aha mọ bàrà sẹbọ ilé ìjẹbù sùgbọ tẹrí ìtọ́ba yẹn lọ́kàn jẹ́ jù ní nàìjíríà ti wáyé kọlọmbà yí padà sí dáadáa ó náà ni pé àwọn ẹlẹ́sìn mi àwọn onílànà mi àwọn máa ń sọ kí ni píríncípù ní táwọn ṣe níṣẹ́ ẹ̀ lè rí kélékún kó gbà kọ́ lọ́ọ̀yà ọlọ́yà ò ní gbà kó Ṣàngó láéláé eléégún ò ní gbà kó lóró oníkálukú wọn wọn ní doctrines tí wọ́n ń tẹ̀lé Yahudi àti Nasara wọn ò lè gbà fúnra wọn láéláé ẹ̀gbọ́n tó lọ sọ ni wa qalu kunu hudan aw nasara tahtadu ìtumọ̀ ayà yẹn ni pé yahudi sọ pé àfikẹ́ di yahudi kẹ́ ẹ̀ tó mọ̀nà nasọra náà sọ pé àfikẹ́ ẹ̀ di nasọra kẹ́ ẹ̀ tó mọ̀nà kí ẹ ti kọ́ àwọn méjèèjì pàdé wọn á sọ pé ọ̀tá ti mú kanu méjèèjì mú kanu méjèèjì kí ni kálukú ń wora rẹ̀ pé tó ń lọ dání pàtùkì dé tó fi jẹ́ pé táwọn èèyàn bá jẹ́ mùsùlùmí ní nàìjíríà tiwa yìí especially àwọn yorùbá wọ́n yéé ṣe islam wọn kó pure ẹ mọ ibi tá àṣírí wọn ti máa tú ṣé máa ti wà nípò kan àṣírí wọn máa tú bàjẹ́ ni ẹ rí i kéèké ṣe mùsùlùmí gidi torí pé wọn máa lọ mọ́ṣáláṣí yóò tún máa lọ ṣọ́ọ̀ṣì yóò tún máa bá wọn dáṣẹ́ bọ̀ bẹ́ẹ̀ làwọn lọ́ba lọ́ba bẹ́ẹ̀ làwọn baálẹ̀ baálẹ̀ bí wọ́n á jẹ gọ́vnọ̀ náà the same thing the same thing àwọn mùsùlùmí yẹn náà ti wọ́n jẹ gbẹ́bọ níyì òun ti máa sọ pé ah, òun gẹ́gẹ́ bíi gọ́vnọ̀ ah, òun gẹ́gẹ́ bíi ọba bóyá ń sọ fún yín ní òní kò tí tọ́sẹ̀ mélòó ẹnìkan wọn fẹ́ fi jọba ń lu kan bẹ́ẹ̀ so wọ́n wọ́n ń ṣe interview pẹ̀lú rẹ̀ wọ́n á níbo lẹ wà báyìí ó ní à ah, ilé orò àwọn làwọn ló ń wà kí á ní orò tí kí náà ṣe nu orò yẹn ó ní à gbogbo táwọn baba ńlá wa máa ń ṣe fún ẹ̀ tí ó bá jọba náà wọ́n ń ṣe fún òun padà wọn á ní tẹ́ ẹ tún lè sọ àwọn ìgbésẹ̀ tó tún kàn lẹ́yìn eléyìí ọ̀rọ̀ tó ń sọ yẹn ọjọ́ yóò mú khamis báyìí ni mò ń gbọ́ rẹ́díò wọn á ní tó bá di lọ́la júmọ̀ àwọn wọ mọ́sálásí wàláhì wàláhì ó ní tí wọ́n mọ̀ pé mùsùlùmí lò wàláhì ìbànújẹ́ ńlá ni ó ní tó bá di lọ́la júmọ̀ àwọn wọ mọ́sálásí tó bá tún wá di sọ́ndé àwọn wọ sọ́ọ̀tì wọ́n ní ah, ah bàbá mùsùlùmí sì lẹ pera yín ó ní sọ ọmọ kọ́ bá jọba lórí gbogbo nǹkan ni inna lillahi wa inna ilayhi raji'un. kí ló dé oyè rọ oyè òfò wọn àti torí pé ọfẹ joyè kankan sìn rẹ máa sẹlẹ alùkìyàmà rẹ òfin táyò ọmọ tó mọ islam ni nítorí tó bá tún ti mú nǹkan míì mọ ti di káfíìrì ni torí kò lè bẹ́ mùsùlùmí máa ń jọ́ tó bá tún ti mú nǹkan mímọ́ islam tó gbogbo orú nǹkan ọ̀dọ́ yorùbá lọ́pọ̀ jù sí o ọ̀lá ọ̀dọ́ yorùbá lọ́pọ̀ jù sí ẹ̀yẹ́ máa wo àwọn ẹ̀yà míì nàìjíríà yìí yíbò ní ìsìnkú nígbà yẹn sojú ṣáájú pé torí kò ń jẹ gọ́vùnà kò wọ́n bá àwọn mùsùlùmí náà dé mọ́ká wọ́n bá mùsùlùmí lọ mọ́sálásí kí ní jẹ́ bẹ́ẹ̀ láíláí yóò sì gbé hárí ni yóò fi hàn yín pé tọ̀ nílùú tàwọn bìkọ̀ sáyè fún ẹ̀sìn mi so bẹ́ẹ̀ náà ni haúsá yìí haúsá ò lè bẹ́ẹ̀ nìkan tó ṣọ́ọ̀ṣì nítorí kọ́ jẹ gómìnà òun wá jẹ gómìnà ló wà máa lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì kíni kíni kíni wọ́n ń tà ń bẹ́ àbúrò táwọn Yorùbá ti jẹ ẹ rí gómìnà haúsá gan fẹ́ kí gbogbo èèyàn ń bà lọ́wọ́ obìnrin náà wà ń bẹ̀ tóbi má ti déwájú rẹ̀ báyìí lọ́rọ̀ akáwọ̀ rẹ̀ sẹ́yìn you are welcome yóò bá ń kọ́ yóò tún fẹ́ kẹ́tún kókè a'udhu billahi minash shaitani tó a da bẹ́ẹ̀ so inshàlá ẹ̀yin àtẹ̀yin náà ni ó pẹ̀ ẹ̀sìn islam lọ́jọ́ iwájú ẹ má kojú kéré ara yín nínú wa bá ṣe jókòó yìí ọlọ́run ńláńlá tí kálukú padà dì mú ní dáadáa láyé yìí tí kálukú bá islam eléyìí ni mẹ́sẹ̀gì tó wa islam torí islam ò lè dára sí ẹni tí ń ṣe àbí ẹ̀yẹ wa islam ọ̀sàdédé parẹ́ nì àwọn ẹni tí ń ṣe ni ò gbé hàn tọ́lọ́pọ̀lọpọ̀ tó bá ti rí pòyùn kò tí ẹ̀ nífẹ̀ẹ́ kọ́ mọ̀ pé mùsùlùmí ló mọ̀ fọláì ẹlòmíín bẹ sọ pé láti jọ tó ti jẹ gọ́vnà ní ti ń ṣe kamufláàgì sọ̀láàtì kò sí rí tẹ́lẹ̀ náà kamufláàgì tí sì ń ṣe ohun tí fi pè ń kamufláàgì ẹ̀ẹ̀kan ní láàrin bí oṣù mẹ́ta ìjọ júmọ̀ àná sí wíwíwíwíwíwí wọn lọ mọ́tíláṣí sọlọ máa ń gba sọlá sọkùnrin máa ń ṣe nǹkan oṣù ni tóbi jẹ́ kóṣù mẹ́ta ló ń ṣe nǹkan oṣù sọlá tó jùmọ̀ àlásán náà sí wọ́n tún dalẹ̀ rú torí tọ́lọ́ àrùn nípa òkùnfà tó tí mùsùlùmí gidi tó bá wà níbì kan yẹ kó wọ́n mọ̀ pé mùsùlùmí lélẹ̀ torí pé ìwọ ìwọ ló ń ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ torí káàtì ìrànà tó nígboyà yẹn ìdí nu tó jẹ́ pé gbogbo ẹni tó nà bá débì kan tí wọ́n bá fẹ́ rọra sẹ̀sìn yín tó ti wà nípò tọ́ga ẹ ah are you the only muslim here ẹ dg gan ẹ md gan àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn gan mùsùlùmí ni wọ́n àwọn ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ bóyá ni wọ́n ti fẹ́ jẹ́ lẹ́gùsì tó ń ti ń ṣẹlẹ̀ nìyẹn but tí wọ́n bá jẹ́ pé ìwọ ni mùsùlùmí àkọ́kọ́ tó lè very good example pẹ̀lú gọ́ọ̀lọ̀ ẹ sì rí ní sùkúù tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn gbọ̀tí wọ́n lè má fẹ́ sọ̀tà wọ́n lè má fẹ́ sọ̀tà ẹ túbọ̀ mójútó ìgbìyànjú yín ní ìdẹ́rì kọ́pọ̀lọpọ̀ dìpátímẹ́ǹtì mi ni ibà máa mùsùlùmí ní ti first class ok tẹ bá túbọ̀ fún nǹkan yẹn lágbára sí sọmọ pé lágbọ́n bẹ ẹ̀ ń gbógbó ẹ̀sìn Islam gà díẹ̀díẹ̀ wọ́n fẹ́ máa gbà wọn mọ́ mùsùlùmí wọ́n fẹ́ máa gbà wọn at the end of the day àwọn ọmọ mùsùlùmí tá a gbà wọn try ẹlòmíì gàtọ́ jẹ́ àǹtí òǹgàn òní mọ́gbà tó náà sọ́lẹ̀ àbí òye wa so bẹ́ẹ̀ náà ní tó bá padà wá rí kò kàn tó bá dúró ti islam rẹ ọlọ́wọ́n kó dúró ti ọ islam ò lè dára rẹ sí àwa tá à ń ṣe náà ní àṣẹ but má jàǹbá islam ibi tí jàǹbá ti ń ṣe islam ní sẹ́lẹ̀ omi ìṣúra rẹ̀ tó bá ti di wọ́n rò pé àlùsùn náà wọ́n rò pé tó bá dépò gángan gángan ni ó try láti apply àwọn nǹkan tó jẹ́ islam tó jẹ́ islam yóò bá sì lọ ti gbẹ́bọ o sẹ́wọ̀n ká dánwò lánàá àdánwò ńlá gidigidi nù wọ́n camouflage bọ́ ọba ti ṣe rí jẹ́ wọ́n rí ọ dáadáa o lè máa kó sẹ́rí àwọn sàgóká ó sì jẹ́ pé wọ́n ti pèlẹ̀kẹ́ wọn náà ló fi sọ́wọ́ jẹ́ wọ́n dọ̀ ọ̀mà àmọ́ kọ̀ọ̀kan ọkọ mọ́ á hàn ló kọ pé mùsùlùmí ni ọ́ alùsùnà kìnnìkan kó tó wá jẹ́ pé nǹkan míì sẹ́wọ̀n kébi tíjà bá ti ń ṣe Islam jù nìyẹn at the end of the day wọ́n wá dìde níbẹ̀ yẹn náà wọ́n náà sọ pé islam fún dáadáa kún bá rẹ̀ lọ sọ ọ̀gá wa gan tó ṣe islam tó ní abẹ́rẹ́ màbẹ́ aha eléyàn máa ń kó bá lọ síwájú ẹ̀sìn islam gbogbo ẹ gbogbo ẹ náà tún bùkátà àdúrà ẹni tó ṣiṣẹ́ ìjọba àti ẹni tó ṣiṣẹ́ ìjọba kọ́lọ̀ wọn túbọ̀ bá wa ran ẹ̀sìn islam lọ́wọ́ kọ́ bá wa gbé ga àwọn ọ̀tẹ́sìn islam kọ́lọ̀ wọn bá wa rìn wọ́n lẹ̀ kọ́ paná adẹ́bọrẹ́ kọ́lọ̀ wọn sàmùwà subhanahu wa ta'ala wa أشهد أن لا إله إلا أنت أستغفرك